ọ̀ya kulukulu sẹ́ ọjọ tí balùwẹ̀ sọ wọ̀wọ̀wọ̀ iná tara kúta òjò pami ọkà yọ làlà ọ̀ya ẹ̀gá e fara ọmọ ọlọ́nà ló fẹ́ rìnà ọmọ aládé ti dé ẹgbádélé lórí ẹjọ́ dé òun ló ní nǹkan ẹ̀ ọ̀dẹ́lẹ̀yẹ àìsáyà lórúkọ mi tí gbogbo yẹn mọ sí jẹ́jẹ́. alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pọ́lọ̀ ọba mi ní fún mi lára tèmi dá. ọ̀yájá tó jọ gbéra fò lókè lórí ètò nítorí pé lọ́tọ̀ tó tá à ń bọ́jọ́ mo tún gbédè gbá kò rí tá a fẹ́ jọ bá ara wa sọ̀rọ̀ lé lórí lórí ètò fún ti tòní ẹni mo pè ní òfin lọ́ọ̀ ẹ jẹ́ tiẹ̀ mọ̀ pé àìlásọ ọlọ́run pàkà tó àpérò gbogbo ọmọ eríwò wọ́n wá gbọ́ táwọn àgbà máa ń sọ wọ́n ní ìràwọ̀ ọ̀sán rèé a máa bàgbà lẹ́rù a jẹ́ pé báyé ṣe ń lọ yìí gbígbà sì ti rí bó ti lóhùn ó rí tó jẹ́ pé aró òrokùn aró òsì tó ra adìẹ jẹ́ kò ké bí eku ọmọ èèyàn náà tó fọhùn bí ọmọ èèyàn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà yìí ó ti di ìsíwò ìkòròwò níta bá dìjọ wò gígúnigúni. Ah, ẹ lówó èmi pọ̀ àbí ẹ má bínú bó ṣe ká mi lá ni mo ṣe ń dúrọ́pù ẹ̀ ni ó sì yẹ kó yé yín pé ijó tó bá káni lára làbá ẹ̀ ni là ń dìkúùkú jó. ókè. Okay ẹ já lọ sókè ọ̀gbagadì kò sẹ́ni tí kò mọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí kò yé wípé orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè tó ń sọ fún wàrà ti fún oyin ni ṣùgbọ́n ṣó o tiẹ̀ ti jí lọ́jọ́ kan kó o wá bi ara rẹ léèrè pé kí ló wa tí wọ́n ń gbégbé ayé ẹrú kí ló dé tọmọ aláṣọ wa tí wọ́n ń wo àkísà kí ló dé gan sẹ́ẹ̀ kí ló lè fà á tọ́mọ ẹlẹ́ran wa tí wọ́n ń jẹgun ẹ̀jẹ̀ a lè sọ pé ọlọ́tọ́lọ́ ń fún wa lórílẹ̀‐èdè wa nàìjíríà kò tó wa pín ni àbí kò lè tó wa lò. tàbí ká sọ wípé ọ̀rọ̀ tọ́lọ́ fi jí nǹkan wa lórílẹ̀‐èdè nàìjíríà kò tó ohun tó lè mú kí ayé kó rọrùn fún wa àti gbé sórí àwọn ìbéèrè yẹn ọ̀dàn rẹ̀ sọ́kà ara rẹ̀ lọ wádìí ẹ̀ assignment <laughs> wo má jẹ́ parọ́tọ̀ jẹ lára àwọn nǹkan tí ó jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà kó rí bó ṣe rí yìí lára ohun tó mú kí ọlá àti ọ̀rọ̀ tá a ní lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ò fi tán ìyà àti ìṣẹ́jẹ́ bá wa fínra ẹni mo pè ní òfin lọ. ó kọ́ ha àbí. ó wulẹ̀ jó yọ̀ lẹ́nu. ìdí tó fi rí bẹ́ẹ̀ màá ṣàlàyé ẹ̀ fún ọ. sórí apá kejì ètò yìí mọ́ mi sè é màá sọ fún gbá fún gbé ọ̀rọ̀. òkò ọ̀rọ̀ yóò tẹnu mi bọ́ gan ni. ẹ máa lọlé ẹ pàdé lábala àkejì ètò yìí. Ọdẹ́lẹ́yẹ Isaiah lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pé lọ́ọ́ bá mi ní fún mi lára tèmi dá apá kejì ló tó dà lórí ètò yìí títí dìgbà mẹ́ta wàá pàdé ire o ire gbàǹgbà.